personally mo ti sọ pé withdraw your letter from NDLA. E. má kó bọ́ ọmọ lọ́mọ however tabarẹ́ni tó lè bá Tóyìn náà sọ̀rọ̀ there is no basis for litigation nǹkan tẹ́mi fẹ́ ni pé kẹ́lẹ́bi kó mẹ̀bi ẹ̀ kó fi kọ́gbọ́n káláre kó màre ẹ̀ kó fi kọ́gbọ́n kọ́dẹ̀ pé wọ́n kọ́ parí ẹ̀ with me and Toyin èmi ò nẹ́ni against her the only reason I keep whinging if I realize that what was done to me is about to be done to another person or it's been done to another person. And for people not to mistake and, mis- and be misled like it's that has happened now. Because one of, the, one of the worst tragedies of life is for the multitude to go with lies. That kind of society will be so redundant and will be so slow in progress because that means òkùnkùn ó ti lágbára ju ìmọ́lẹ̀ lọ it is wrong it is not right and it is it is sad that we have to put our fans in some terrible situation and position they don't deserve it our fans are hip are supposed to be able to come so liberal that except tó bá jẹ́ pé of serious issue tó yẹ pé ẹ̀rí ẹ̀ ó hàn gbangba ni wọ́n lè hear opinion wọn and they it will, it will be so accurate but why would anybody will be subjecting the fans to be discussing concluding judging on matters that they don't even allow them to know the truth and it is wrong for any human being to be so confident that tí n bá sọ̀rọ̀ tí n bá ṣèdájọ́ lórí nǹkan tí mi ìmọ̀ òtítọ́ ẹ̀ kò sí nǹkan tó máa ṣe mí irọ́ ni bó yẹ kó wá lọ́tọ̀dọ̀ àwọn ń ṣe fíìmù We shouldn't put them in such a precarious situation. As a right activist, as somebody who is doing what is right, standing by what is right, at 20, don't see me as an actor only. I told you what I take as a crusade. So if you see me as an actor, you will think, Ole Shawalara me, only so anything see me. And it is so disrespectful. You cannot say because you're supporting an artist, you go to this page or pages of other colleagues and be throwing tantrums, curses, derogatory languages. If care is not taken, those involved in this cyber stalking, cyber bullying, ẹlòmíà àwọn tí sinabẹ òun náà set up agent ẹ bẹ̀rẹ̀ sí trace ẹni tó sọ ọ̀rọ̀ yẹn wọ́n á dẹ̀ lọ mú ẹlòmíì wọ́n á dẹ̀ lọ máa kà mọ́ bìkan and that is why the government needs to step in not just the association because association máa sọ lóore fẹ́ ni ẹni tó bá ń parọ́ ṣe máa parọ́ ẹni tó bá ń sọ pé àwọn fans òun ni máa sọ kò sí kò tẹ́ fẹ́ ṣe fún a lè máa tàn àwọn èrò ní social media ká sọ̀rọ̀ lọ we know that there is little or nothing anybody can do except to bá reorganize ẹgbẹ́ yẹn and if it is properly reorganized and regulated that is when you can hold artists accountable but as it is now it is almost going to be very difficult and otoye i will say it if i can be bold enough to tell the president what i don't like i will tell my colleague what i don't like If I'm doing something you don't like, express yourself to me. But in this case, I'm using this particular broadcast to show and tell people that I am not on anybody's side. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ it is not because èèyàn fẹ́ mi kò fẹ́ mi ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ it is not because I just want to talk. To ban ń rí nǹkan tó bá ń ṣe nǹkan bí kan tó dákẹ́ tó ń ṣèkà fún yàn kan àbí tó ń ṣèkà bí kan tó dákẹ́ tó bá ń ṣe fún wọn náà ẹlòmínà àdákẹ́ and that is what we grew up with as a nation and that is why I am appealing to the government they should go back to the basis and restructure our academic system where the right values ọmọ máa kọ́ àwọn ọmọ tó bá ń bí nílùú yìí àbọ̀mọ̀ tó bá jẹ́ ọmọ òkókó nílùú yìí tó ń dàgbà because tó bá ń fi right values tó fi ń tọ́ everybody tó mọ civic responsibility tó mọ social responsibilities tó mọ pé ẹ̀tọ́ rèé tó mọ how to stand by what is right how to speak the truth how to always defend the, the voiceless if we all grow up like that tí gbogbo wọn ọmọ yẹn bá dàgbà then they bọ́ sí custom ọlọ́pàá immigration politics nurse the same value that is how a society develops but as it is we all grew up with little or no value ọkàn kọ́ wa ká máa dọ̀bálẹ̀ ká máa ṣe ká máa ká máa kúnlẹ̀ but we we know basically that tágbàlagbà bá ní ká parọ́ that is not right so if it is if it is gbogbo tí mo ṣe ẹni tó bá bínú i want to apologize but i don't hate any i like Toyin i like Liz Anjorin i like Odun Adekola i like fema mi ni reason Ọlọ́run dẹ rọkàn mi i love Mr Latin i love Obasue mi ni reason kò ṣe pé irú nǹkan àwọn Obasue they at a point they misunderstood me even the eh, Baba Obasue junior guy they misunderstood me they that is why everybody will keep misunderstanding but I want everybody to take time come okay who is this guy come close and know who I am because there is no point bí yàn ṣèkà tó ṣe bí truth comment section tó ń koríṣiríṣi tó kò ń dọ́dọ̀ ru èmi ìgbà tó ti affect mi ti kọjá sẹ́yìn ìgbà tí mi kọ́kọ́ mọ ibi tó gun ti wá ni because èpè èébú owó yẹn they are not public opinion ègbé ni fẹ́ni tó bá ń fi irú ẹ̀ tó fi ń take tó fi tó fi ń constitute opinion nípa èèyàn torí ẹni tó rí ẹ̀ bá pé tó bí léere o ò ní fẹ́ express anger against èèyàn kó jẹ́ èpè ló máa fi máa ṣe kí wọn náà wá wọ báyìí pé ah inú ẹ̀ wá ń dùn kó ń ṣépè fẹ́ ni kó wá máa rí as that is public perception nípa onítàn yẹn who are you who trained you what is your background you are so dirty that way that that is why you can celebrate such don't do that don't bring it to the page of any artist ìdí rẹ̀ tí mo ṣe ń pariwo tọ́tọ́ tí mo ṣe ń dìde sọ̀rọ̀ so that people can know I have stood up nígbà tọkùnrin bá oppress obìnrin mo ti jà nígbà tóbìnrin bá oppress obìnrin mo ti jà stop playing gender game when I am trying to speak for what is right. ọlọ́run mọ bó ṣe dá oníkálukú you can go about and discuss bọ́lọ̀ ń ṣe dá mi it is your problem ṣẹ́ni tó fáyìn lójú tí gbogbo ojú ara ẹ fẹ́ bí ilé ọmọ láì ṣe pé o ti bímọ kí ló fẹ́ kí lè fẹ́ bọ́ọ̀lù pò ṣẹ́ni tó bá súnmọ́ ló máa mọ̀ àbẹ́ni tó ní tó yọ kíníìdì báwo lè fẹ́ mọ̀ it is a it is a a cause to abuse people by how God created them I don't do it I want peace on social media I want the right behaviour I want where ẹni pé peace tó bá wá tí mo sọ yìí tí Tóyìn bá mu lò tí list náà mú lò tó yẹ pé everybody wá wọ pé this cyberbullying is a serious thing it could lead to diminished responsibility not even provocation alone o lè wọ ẹni tó kọ wòsàn tó bá sọ kókò o lè tre o lè decide láti trace onítàn pa tó bá ṣe pé mo ní ìbẹ̀rù ọlọ́run pé mo kọ̀ wípé i don't want to go through the way of illegality when my account was hacked i went through three commissioners of police Lagos State Commissioner of Police ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmì hegda I went to um, Kaduna and Niger State tí mo fi mú àwọn hackers yẹn I know how much I spent because àwọn ọlọ́pàá yẹn flight lọ́wọ́ so before you could before you go to write commission of police everybody know how you, how you operate before you go to court before the court will write to the bank before now you go back to the commission of police before they face the northern part of the country to another state accommodation everything mọ́tò tó ṣátà láti bẹ̀ dé kó padà tó fi gbé wọn wá but I ensured that they did not infringe on their rights don't torture anybody don't beat them when I saw those lads I feel like this is not right wọ́n máa wọn tó nọṣẹ́ yẹn I just need to press the last button wọ́n máa ka artist yẹn career ti end in the course pé mo n try láti mú mo n try láti mú ọmọ ọmọ ṣàlẹ́wà eunice tó parọ́ mọ́ mi yẹn ni. How many of my colleagues were saying the truth behind me? Let, let alone lójú mi. If I have interest in any artist, bóyá o wá kọ́ṣẹ́ àbó wà nínú iṣẹ́ I am an adult. Màá kọnu sí ẹ. Nítorí o wá ṣiṣẹ́ fíìmù mi pé tí n bá like ẹ, tí n bá ní interest nínú ẹ, kí n má sọ ẹ bó ṣe wù mí sí ẹ. It is your duty to say I accept and not, and not accept. But kò ṣe pé torí mo wá tòsí ẹ, kò dẹ̀ yí ọ̀yẹ̀ kan máa yí ẹ parọ́ ẹ nítorí o fẹ́ ṣe fíìmù. Kámbọ̀sì bọ́sí ẹni tí yóò rí rí. Because if you keep doing that, because they subject a lot of people to cyberbullying. If you do that, you are embarrassing those people that don't find love in the industry. Because I, are the báwo lọ ṣe báwo lè bára wọn sọ̀rọ̀? Ìkọ̀kan lọ́ máa rò mọ́ra wọn lára náà. Ó gbẹ́ níbọ̀ tí yàrá fẹ́ wàá ro bóyá bútì ni àbó kẹtàn àbó lọ́mú tó dáa. Ìkọ̀kan náà ṣáà ló máa rò. You have to be selfish at some point. O ò ní fẹ́ nǹkan tó jẹ́ pé o ò ní derive pleasure nínú ẹ̀ you won't go for that thing so because pé o fẹ́ derive pleasure bóyá beauty ẹ̀ ló ń fún ẹ pleasure bóyá bó ṣe ń ṣe ló ń fún ẹ pleasure bóyá ń sọ̀rọ̀ àbóyá ń kọrin it is still a selfish interest but it is positive so people should stop it mo ń bẹ̀bẹ̀ ni I want peace. I'm not doing this broadcast to bring it. It might look that way, but because there's no way I'm going to do it I will not cause it. I'm not perfect with what I've done, but I have not lied. And I'm not doing show off. at a point, I said, I just want to, I want you to just respect me. You don't have to be my friend. Friendship is just too scarce to, to find. I've given too much friendship to people. What I'm getting is not worth it. So sometimes you just have to just be, be their colleague, be whatever you want to be, respect them, and that ends it. So on this note, I just hope and pray it be keep be ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ ẹni tó bá ní àròjinlẹ̀ tó ní ìbẹ̀rù ọlọ́run ẹ ṣe àhesọ let it stop focus on the artist ẹ bọ́ sí ẹ bá tó o bá ń lọ káàkiri there won't be there won't be violence on social media in the movie industry ẹ rí i pé tó bá stop it will stop no artist will have reason to come and shout because naturally it is not even a right thing for artists to be coming out to be whinging doing videos attacking each other it's not right but of course we just have to look for what is the root cause tàbá ti ta ẹni tó bá yẹ kó bá wọn yàn wí kó bá wọn tó lè control kó control kó wá tame tó tame there will be peace because gbogbo tó bá ṣe ní ṣe ẹ kí ni wọ ẹ wá jókòó eléyìí ni mo ju eléyìí lọ mo ju eléyìí lọ tó bá I know the way industry works irọ́ la máa bá ń bẹ̀ the problem will still persist so I am begging everybody to please understand my standpoint. ọlọ́mọ yẹn kí èèyàn rí wàhálà o èèyàn ní rógun wàhálà o things are happening àwọn olómi tó ń pààyàn jẹ rẹ́jẹ̀ lẹ́nu wọn may God bless Nigeria. àwọn owó lẹ́ni fún àwọn tó bá ní tó bá witness cyber attack. whoever tí wọ́n bá attack tó bá witness cyber attack the first thing as it is now because èmi ìmáa ń dàbí bí wàá tẹ́ pé wọ́n fẹ́ clap back I would, I would just advise stop responding, number one. Though kò easy. Bullying is terrible. Only ń run, ó ń jẹ́ kí run mental. And the moment you start losing your sleep, day one, day two, it turns to cardiac arrest. Hypertension ma cardiac arrest. Majority artists tẹ̀ wọ́n yẹn ti stage yẹn because one go by the way irú go by yẹn and they are suffering in silence tó bá yẹ kó bí ó ṣe kárú Messi àìgbé lára irúgbà tí Tóyìn ṣe irú tó ṣe fún yẹn ni nǹkan tí Leeds yẹn ó lè ṣe but ó kọ̀ ó báyìí pé ah kí làwọn yẹn máa sọ ló adjust but the repercussion ara ẹ̀ ló mọ̀ o if nǹkan tí o ṣe rárá and over four thousand cyber attack in your name níjọ́ tó ń ṣoríire kò ń ṣe nǹkan tó easy o especially when you want to explain yourself to the wípé in trying to explain yourself you will subject yourself to more ridicule kò sí nǹkan tó du artist tó yẹn lé ayé and that is the weapon some people are using and that's why i'm saying they should stop it tọ́ ọ̀bà rẹ̀ ń lè sòtọ́ yẹn fún wọn i am saying the truth now it should stop kódékàlùkù talent wa ni àwọn tó ń like wa fi like wa lọ́ fi mọ̀ wa social media is just a platform ẹlòmíì ò improve iṣẹ́ tó ń ṣe social media ló kàn fi ń pa irọ́ oríṣiríṣi òun lọ́sẹ̀ òun káwọn járó ara wọn èmi sì sì ń bá rówó jẹun mi ò ní láti package ara pé kí ni kan so I am appealing be be be calm I know it's not easy be calm tó bá ti reorganize ẹgbẹ́ wa by God's grace there will be disciplinary committee that can attend to it quickly and caution whoever and the fans should understand that whoever tí ẹgbẹ́ bá discipline tó bá wò dáadáa they should be careful to ensure that it, is it the right procedure and then respect the decision of the association. Though it's voluntary, but we still have discipline. And that is what I want to see. Thank you.